الحمد لله رب العالمين اللهم لك الحمد على نعمة الإيمان والإسلام ولك الحمد أن جعلتنا من أمة محمد عليه الصلاة والسلام وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبد الله ورسوله نشهد أنه أدى الأمانة وبلغ الرسالة ونصح الأمة وترك أمته على المحجة البيضاء عليه وعلى آله وأصحابه وعلى سائر من تبع سنته وسلك مسلكه إلى يوم الدين أما بعد فيا أيها المؤمنون عباد الله أوصيكم ونفسي بتقوى الله جل وعلا يقول الله تبارك وتعالى في القرآن يا أيها الذين آمنوا اتقوا ìkí ọlọ́run ìkí ọlọ́run kọ́ba nàbì náà kọ́ba alẹ́ kọ́ba wọn sàhábà rẹ̀ lórí bíbá ìlú yìí mò ń jẹ́rìí pé kò sẹ́ni kankan tó yẹ ká fúrẹ́sì ìtọ́jọba aláàlọ́ ẹgbẹ́ mo ti jẹ́rìí pàdánù Muhammad òjíṣẹ́ ọba náà ni ẹrú ẹ̀ ni ànábì yìí tọrọ náà sí wa yìí balaga risalata. fi jíṣẹ́ fún wọn. wàá dẹ́rẹ́ àwọn ẹ̀nẹ́ta àmọ́ ẹ̀nẹ́ta fi pamọ́ tọ́lọ́dé tọ́ bá jíṣẹ́ o ànábì mójútó wọ́n lẹ́sọ̀rọ̀ gbọ́mọ̀ta. pẹ̀lú níbi ọ̀nà tá lẹ́bi fi wá sí ẹ wá gbọ́ mi dáadáa ọ̀nà tá lẹ́bi fi wá sí yẹn láyé sí wà ní ara ìlà àlùkì ẹnìkan ò ní tàṣe gèrè kó mi ọ̀nà mọ̀ àfikọ́ parọ́ ìpè ọlọ́ọ̀gbẹ́ ọlọ́ọ̀kọ́ padà ní. dernier temps seulement. tu vas te dire non. Pour le nafsin, dernier temps seulement. Àwọn tí ń kàn yín náà ọ̀pọ̀lọpọ̀ wọn ọ̀pá ẹ̀mọ́ o. Bẹ́ẹ̀mi ni bí wọ́n ní ẹni tọ́ka báyìí àgbọ̀n. Ìdí sì fẹ́ náà kọ̀ láti di pé kúlù nafsin. fa innahu mulaqikum gbé kóun ó sì wọ mọ́tò ni wọ́n wá débi wọ́n ti fẹ́ kọjá níbi traffic light traffic light wá dá wọn dúró ìbẹ̀rù kù sí wọ́n lè wọ́n lè kọ́ rẹ̀ wọ́n lọ di ọ̀rọ̀ láàrú ìbádàlá ẹni tẹ́ bá lè dé sáfọ́kú tó bá fi lè bọ́ àsìkò ètò ìlú tó bá sá fúnkú ibi tí ń sá lọ náà lásìkò bá tọ́jú ọ̀rọ̀ pàdé kú bẹ̀rẹ̀ ó tún wà wá yóò máa túmọ̀ pé ìpalẹ̀mọ́ fúnkú tí mùsùlùmí sì gbọdọ̀ máa palẹ̀mọ́ fún pípàkígbà lọ́dọ̀ nígbèmí wọn ìbáraẹ̀ lọ ìpalẹ̀mọ́ yàtọ̀ sí pé mo fẹ́ kú o ṣé mo pa lẹ́dí wa Muhammad ó ní kún fi dunya ká ànáká lọ́rí ìbẹ̀rẹ̀ àwọn àbẹ̀rẹ̀ sẹ̀lẹ̀ ó ní wàláyé bí ẹni pàjọ́jì ni ọ sọ́wọ́n tó wọ́n rán àjòjì èdèwé tọ́fẹ́ gbé o àjòjì wá àgbàlá àlejò tọ́ba ìtọ́jú kẹrù ẹ̀yọ́ máa ṣe kí ni bẹ́ẹ̀ ni kò ti ṣe tọ́ wàláyé bí àjòjì ayé ni ọ ìtumọ̀ ẹni pé máa ní palẹ̀ bá pátẹ́lẹ̀ tàbí lórí kẹrù tọ́ máa ṣe kí ni gbọ́dọ̀ tí ń bọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ sílẹ̀ tàbí ọ̀dọ̀ lọ́ba rẹ̀ láyé ibi tó ń lòun náà máa kọ́ ọkàn ìyá bí lásán ni ọ̀kọ̀já lọ ó lọ kọjá lọ yọ sáré ni o. Ànábì wa ni kún fi dúnìá ká ànáka ọ̀rẹ́ ìgbẹ́ àwọn ábìrì sẹ̀bí sẹ́mẹ́ni tá a pè ní ábìrì sẹ̀bí títí ni ìlú ni ìlú ni títí wà láàyè ìwọ̀n tìlú yìí bọ̀ yóò wọ́n fún títí yóò bọ̀ sí ogun tó fẹ́ lò lẹ́yìn jù bẹ́ẹ̀ lọ. àwọn abẹ́rẹ́ sẹ́bí ẹni tó fẹ́ sọdá wà láyé bí àjòjì abẹ́rẹ́ tó fẹ́ kọjá ìtumọ̀ rẹ̀ pé má fọkà sí kúrò níbi tí ọmọ ìgbé má tẹ́ ara lẹ̀ gbàgbé any time. lè pèmí pé kí n máa bọ̀ wádùn òun ó yàtọ̀ sí ká máa rò pé mo fẹ́ mùsùlùmí máa wá kú o ẹgbẹ́ mi dáadáa anabi wa Muhammad nínú àdìsí tí àbúrò rẹ̀ gbà wá ó ní láàyè tẹ̀mẹ́nà nínú olùwáyà mi láàyè tẹ̀mẹ́nà yẹn nà àdùkú àdùmọ̀tà ẹnì kọ̀ọ̀kan yín ọ̀gbọ̀dọ̀ wọn sọ pé mo fẹ́ kú mo fẹ́ kú ó sì wá kú mọ̀sílẹ̀ nínú kọ́ jẹ́ níire fọ̀nà alẹ́wò ìsìdá tó bá jẹ́ níire tí ọba tètè kú yóò ṣiṣẹ́ fún ìṣẹ̀lẹ̀ yẹ̀wò ìmọ̀ sí à àbí kó jẹ́ yẹ̀wò fọ̀nà alẹ́wò ìsìdá àti bọ́yá apàdà kó mi ṣe mi ò ní ọjà níbi ọ̀dọ̀ kó sí dúrà lẹ́nu tí ẹ sọ kọ́ ọ́n.

ọlọ́ba àdéjọ lọ́sọ̀ pẹ̀pẹ́ ní olùsẹ́yìn àhálìkún ilẹ̀ wajha lọ́wọ́ ẹ̀fọ́kùn wọ ilé ìtúrẹ́jọ́ gbogbo nǹkan pátá ní padà tán ọlọ́ọ̀nì kan ní ọ̀sẹ̀ kù ọlọ́ọ̀nì kan ní ọ̀sẹ̀ kù sẹ́gbà tí kò kọ́ wàá tán sẹ́wọ̀n ọlọ́wọ́ wà láyé tí òní tán ìbádàlá sẹ́ni palẹ̀mọ́ fúnfún. ṣé màtúmọ̀ ìpalẹ̀ náà kú ìtumọ̀ ẹni pé ìtọ́ fẹ́lẹ̀ bá pàdé tó bá kú tán kó o ti sin máa ṣiṣẹ́ kalẹ̀ fún pé ìgbàkigbà ní lọ́ba fi ní ìpàdé kò sígbà tí mi ò lè lọ́ba fi ní ìpàdé ìtọ́ wa náà bá pàdé ọkọ̀ máa ṣiṣẹ́ kalẹ̀ ní túmọ̀ àpọ̀ ìpalẹ̀ lọ fún alẹ́lọ́ ọ̀hánà nígbà tí ọkọ̀ wa sọ̀rọ̀ ó ní àkífírò àkífírò ànábì ladat ọlọ́yìn mùsùlùmí ẹ máa rántí tí máa wọlé àdùn kí ni ìtumọ̀ tí máa wọlé àdùn yẹn ikú ikú wọlé àdùn bí òwúlé àdùn ẹ̀ hàn obìnrin. orí ọlá ikú fẹ́ dé tí ó wọlé A ìbáraẹ̀ ọ̀la àwọn èèyàn níbi ká máa sọ̀rọ̀ kú fún wa méjì ni wọn àwọn èèyàn tá a bá ń sọ̀rọ̀ pé ẹran ti kú méjì làwọn èèyàn máa pín sí ìgbé alákọ̀ọ́kọ́ àwọn tí ó wọ pé ọ̀ ah, wọ́ wọ́n lè rú kú wà mí o wọ́n jẹ́ lórí ara mi náà kọ́ ọmọ tó di ogún èmi gan jòkó ọgbọ́n tiẹ̀ kí wọ́n jòkó ni wọ́n ọmọ rẹ ọlọ́run ní àdúgbò nílà káyì ṣé ọ̀rẹ́ tó sùn tó jì í àbí ọ̀rẹ́ ti lọ tọ́lọ́sẹ̀ tó sì kúlẹ̀ kan náà ṣé bẹ́ẹ̀ yàn méjì ìtàn ló sì nínú ilé àkókò tí a kú sínú ilé wọ́n sún àwọn méjèèjì òjì sáyé wọ́n ti sábìá náà ṣé ọ̀rẹ́ náà kàwé ẹni tó fi wá ní ẹni kọ́ wọ́n bẹ̀rù kú àlẹ́ o wọ́n jẹ ayé náà wà lẹ́nu lẹ́nu ìwọ àti tani ṣé ìwọ àti ọba tó wà lókè sánmà pẹ̀lú tani lẹ́jọ́ di lẹ́jọ́ lẹ́kùn sí ètìgbà tó kù àwọn ọ̀pẹ́ta nù ní sẹ́yìn àwọn ọ̀pẹ́ wọn àwọn òwòrì ẹ̀dọ́ àbàlábí ẹ̀wòrì wọn ṣe tọ́bi ni ní máa sọ fún abẹ́ kí ni májèlé kò fi kúrúkúrú wọ̀ lójú májèlé káwọn afáàmù sí ẹ lórí. Como você não entendeu? kọ́kọ́ jà kó pèsè ju méjì mẹ́ta gbogbo ìjà sọ káàkiri láàrin ìjà yìí wọ́n bọ̀ ẹ̀wọ̀n ni àìsí èso ní ìṣe èso ní akọni tí èyí ń bi kí a láàrin ìṣẹ́jú kan sí kejì gbogbo ìjà ìṣe kìíní ó sì dàgbà kú yé lé yẹn lọ a ah! inú àbí ìṣẹ́wọ̀n bọ́n ti di parí sẹ́kẹ̀tẹ́ ní sẹ́mi bí ní parí sẹ́kẹ̀tẹ́ ní sẹ́mi ojú ń kẹ́kẹ́ wá ní ah, ilé yìí ọ̀sẹ̀ mi rí kí ló dáwọ̀ yìí nítorí sí iye rẹ̀ kó ṣe lórí kí èèyàn gbá mi lójú kan yìí ah, bí ìbá ṣe pé ó kó ogójì ọdún tó kù mí ìbálòun ní kókó àmọ́ kò sí ní ọdún tí kára mọ́kànlélọ́gbọ̀n òkú inna lillahi. tiẹ̀ lójú lè báyìí ní àwọn ń kà wọn kó wọn sí náà wọn kó wọn lọ wọn sára sí wọn ká ọdún mẹ́wàá wọn kọ́ fi jẹ ayé náà ohun tí wọn tẹra ọdún mẹ́wàá wọn kọ́ kó bí sùn lọ́dọ̀ gbogbo ọdún yìí kó àwọn ọmọ wọn mọ pé wọn mọ pé ọkùnrin tó ti wà báyìí ní kò mọ rẹ lòun nílò òun gbé lòun mọ tó kù tó wọn kú yìí sí wọn á di ọ dìnnà ìwọn náà ti wọlé. bó ti jáde náà ilé lọ́dọ̀ ọ̀tàn lọ́yọ̀ lọ́tọ́ lọ́wọ́ yẹn ló mú tán tó ṣubú lulẹ̀ tó gbàgbé láti yára. táwọn bá tẹ̀ jẹ́ ṣètò gbogbo ẹni tí mo ti ń ti ń jalè ṣètánì ní ń tà wọn bí ojú wọn rántí kú ṣètánì máa gbẹ̀yìn lábẹ́ ìkú ìpín àkọ́kọ́ nù nínú àwọn èèyàn tá a bá ń ṣe wá sí ikú fún tí wọ́n ń gbọ́ ìpín ẹlẹ́ẹ̀kejì nínú àwọn èèyàn tá a máa bá sọ̀rọ̀ ọkú tí wọ́n máa òun làwọn tó ṣètọ́nì oníwọ̀n tán ó dá lójú pé àhá kò sí tó kù jókè ń du àti àmà mi lọ ṣètọ́nì oní tán ìpè ojú ẹ̀ ọ̀rọ̀ ti máa yọ ọkàn rẹ̀ kò ti mọ́ bí ẹ bá ń sọ̀rọ̀ ọkùn fún yẹ tẹ́yìn fún ọ̀lùbọ̀ ọkàn rẹ̀ ọmọ gbòògbòògbò kọ́nà gbọ́dọ̀ ẹ̀ máa ṣẹ́gi ah ló ń wọ́n sọ yìí ló ń wọ́n sọ yìí inú wọn tún wá wà ní ìbànújẹ́ ìbànújẹ́ tí wọ́n wà kò sí sẹ́ẹ̀rẹ́ tí wọ́n ṣe tí wọ́n jọ wọ́n lójú láti fi pàdé ikú tí wọ́n fi máa dàbí yàrá wọ́n bá wọn pé ẹ ọlọ́run jẹ́ mi ìwé ogun kí n lè bá àkíyàmà mi dáadáa àwọn yìí làwọn ẹni eré àwọn ni wọ́n palẹ̀ mọ́ kúkú tí wọ́n tún wọn wà ní ìbànújẹ́ ní abákàyè làtàkì ọlọ́run wò sẹ́lẹ̀fẹ́ àmẹ́jì tó gbé kiri ìbáyìí tá a bá kú tán sí ọ̀hún yẹn sọ lẹ́tà ìdí mẹ́rin kí àwọn ilé lẹ́yìn tí mo ṣe lálẹ́ àná òjò rákà mẹ́rin lọ pé ó mọ pé mẹ́jọ ikú àwọn ká mẹ́rin mẹ́rin náà nìyí pọpọ jímọ̀ ní ìbábẹ̀rẹ̀ òtúbà wọ́n sì lẹ́ni tí ọ̀bábẹ̀rẹ̀ òtúbà àwọn àlẹ́ kàdé ká wáyé wọ́n ti lọ́wọ́ ọkọ̀ pẹ̀sìlẹ̀ ya sí ẹni bá àmì ìta sọ yìí ní ọ̀tẹ̀rẹ̀ lè jẹ sí ìbádàlá ọ̀rọ̀ púpọ̀ lọ́wọ́ rẹ̀ sẹ́ni ìtẹ́fìmẹ́ni tí ò rọ́pò kálá yóò mọ̀ wà mẹ́rin bí wà mẹ́ta gbàmílò ni yóò mọ̀ wò. sẹ́dúkù sí òun pé ó kùnù bírò ni yóò bá wà ní iṣẹ́ tí ó pàdé jọ ìjà lọ yóò kọ́mọ sí. nǹkan òní tó bọ̀ oníbejì bẹ́ẹ̀ kẹta tẹ́sán òkèlè yóò lè ti kúrò àtàkà sọ̀rọ̀ fẹ́rẹ̀ ìbáàdà bọ́lá ṣe bá ṣẹlẹ̀ òní kálá irun wọn ni kírun lásìkò bá bàbá dé tọ́ba lówó yóò tìráfù yóò ní wọ́n ní àwẹ̀ ọ̀sán náà yẹn wọ́n tìráfù láwọn. tàbá sọ̀rọ̀ ìbáàdà àti ẹ̀rẹ́tẹ̀lọ́ nílá tìláwò ní ìbádọ́gba kò ní máa ṣe tìláwò kò ní ìbádọ́gba àti ẹ̀rọ sàskárò nílá orí ti kúrò ní ní wọ́n ti kúrò máa ti dẹ́ta ṣé ti máa dákẹ́ nísìn kí wọ́n kà fún mi ní síbẹ̀ ìbádọ́gba àwọn tí ẹni ti kúrò kí lẹ́yìn máa fi o yọ jẹ́ ara rẹ̀ ẹ̀sọ́ kírímù tí wọ́n fi ẹ̀sọ́ ara tí wọ́n fi kírímù pa tí kúrò sí jẹ́ gbogbo tó ń náwó tó ń ra kírímù káàkiri ó tẹ́lẹ̀ mi fi ń ra kírímù ó tẹ́lẹ̀ mi sòwò ẹ máa kí kú oríire ń tọ́jú ẹran kòkòrò ni ń tọ́jú ẹran tí kòkòrò sì kí ni tí ó jèrè ẹni ẹran ti kú ní kàyókùn ó bá ti gbọ̀tán tó ní kí ni adé àgbọ̀n para báwọn yẹn ti ẹ̀ máa dé àgbọ̀n mẹ́lẹ́sì ṣé bàbá kan dá adé àgbọ̀n lọ́wọ́. jẹ̀dí àpọ̀lọ̀ gbogbo àwọn tó lo ẹ̀mí wọn gùn wọn ìsànù wọn ìran kúrú náà kúrú náà yàtọ̀ sí kòrónà wọn jẹ́ ọ̀dà fún wọn lọ́wọ́ o. gbàdúrà àmì kẹta ẹ rí i pé láwùjá kàgbéra dúnìyà ẹni bá rántí kò ní gbára láyé gbogbo ara yóò fi ẹ ní ojú ẹ gbàdúrà tó jẹ múra kalẹ̀ dé ní a bá sọ̀rọ̀ fún wa kẹ́mi ọmọ

Báwo polisi ní sótò náà wọ̀? Ṣé wọ́n nílẹ̀? Dàbẹ̀ ní sórí bá wọn. Sọ́nà lè sọ̀rọ̀ kọ́ kọ́ ní ìdògbò, kọ́nà kọ́ kó yà ìdògbò gbọ́. Kọ́nà kọ́ wọn ní pílẹ̀tì kó súnmọ́ sọ́nà òde gbọ́. Ó sì lọ́nà òun lẹ̀ níbi kànga òde gbọ́. Ọlọ́run sọ̀rọ̀ mọ́sọ̀rọ̀ lé nínú. Tí mo sábà gbọ́ tán, òun ló tún wá fèsì, òun ló tún wá sí kíní. kò sí eré ohun tí ó fẹ́ kú tí ó rọrùn fún èèyàn fi ṣiṣẹ́ eré hmm, seventy ní ní àádọ́rin seventy kí ẹ wá fún mi gbóná hó gbogbo ara rẹ̀ láì tí kú dèédéé ìdílé seventy yóò rí ìwó rí musa. ciúme ẹ̀gbọ́n tí o lè ṣe ẹ̀gbọ́n tí o lè kán yìí o kí ẹ wá mú bi yẹ kí wọ́n kì bọ́ mi yẹn kan nú kí ẹ máa fi rònú papọ̀ báyìí igi ẹlẹ́gùn kí ẹ wá fa ayọ̀ báyìí sẹ́ ma bẹ́ẹ̀ kún káyà lé o ní inú nira tẹ́ nìyẹn o fi nira tó mi yóò jẹ́ tó wájú ẹ̀ sọ̀rọ̀ sẹ́kùn yẹn lọ́dọ̀ balẹ̀ fún sínú jẹ́ ẹ̀yọ́ ní balẹ̀ fún àwọn kan bẹ́ẹ̀ tẹ́ tọrọ fún òun padà bọ́ mi tó sin náà ẹ̀wọ̀ wọn náà wọ́n jẹ́ tó bá kú kọ̀rọ̀nù yóò tó wá rí tí ikú bá dé tán sẹ́ni tó jẹ́ ní olóhùn gẹ́gẹ́ ẹni olóhùn gẹ́gẹ́ gẹ́gẹ́ tẹ̀lé ìpìlápá tó mójútó pé wo níjọ́ kúmi ó ti da ọ̀ràn yẹn ni ó mójútó gan ni. wọ́n wá jòkó ẹ̀dẹ̀ sheikh sheikh fún tàbí wọ́n jòkó ẹ̀dẹ̀ rẹ̀ nígbà láti fún tó wọ́n pè la ilaha illallah kò ní la ilaha ṣe kò ní la wọ́n fún la ilaha ṣe kò tún ní la ìsàsẹ̀ la. tó wọ́n pèsè bí otu mi ìdí sọ fún ẹgbẹ́ tó gbé ara ìsìlámù tó ń bọ̀ yé sẹ́sì òdìbẹ́ kúrú sí tí ẹ̀ sọ ń gbọ́dọ̀ nǹkan pé mo di nasara òní mo sọ fún pé lá ó tó wọ́n pèsè bí otu mi wọ́n lọ fún gbà mọ́kùnrin ìsìlámù yìí Abuja fani mọ́kùnrin ìsìlámù sọ pé o di mọ̀júsí tó mọ̀ bọ̀ náà sọ àní ọmọ sọ sọ pé olùkú ni lá ó ní tùmọ̀ náà tó ń wínú tí ẹ tọ́ ni bá wà pọ̀ òyìnbó bá lọ wọ́n tún sí lóhùn tí wọ́n fojú ayé wọn rán kitabullah tako tafsiri kó tàbí tí gbogbo àfẹsẹ̀ ní ṣe mọ́lẹ̀ lónìí àwọn tó fojú ayé ṣe níjọ́ kó wọ́n ti rí lèmọ́ tí ó yìí wọ́n tó ń ṣe sí náà kí tó ń mutí kí tó ń jáde kí wákàtí wọn lọ balance ọ̀rẹ́ tí wọ́n ti pèsè wọ̀lẹ̀ tó lọ́dọ̀ tẹ̀lé sí ìdáná orí ẹ̀ jí ni ó ń ní tọ́pa yín pọ̀ náà tọ́pìnì alimami ahmed amuhambali imamu ahmed amuhambali yìí òun lè lẹ́ẹ̀kẹ́ ẹ̀yà wọn ìmọ̀mù tẹ̀lé tẹ̀lé wọn mẹ́rin òun lè kẹ́ ẹ̀yìn wọn Abu Hanifa ló sábà Maliki tẹ̀lé Shafi tẹ̀lé ahmed amuhambali wà ní imamu ẹlẹ́ẹ̀kẹ́ ẹ̀rin òun ló wà pẹ̀lú imamu ali sunna. sáfì yìí mọ̀ òun tó wá mọ gbogbo ẹ̀ kún mi tọ́lọ̀ fi fún lóbi jẹ́ ìmọ̀mọ́ o ọjọ́ ń bẹ láàrin mọ́ àbọ̀ àníkàsí Málíkì o Málíkì ọlọ́run fàyọ ni àwọn gánà kọjá ń bẹ̀ wọn o ọjọ́ wa ń bẹ láàrin Málíkì sí sáfì yìí àwọn afọ́nà wa ń bẹ ọlọ́run fa sáfì yìí o ni o ọjọ́ wa ń bẹ láàrin sáfì yìí sí amọ̀dọ̀mọ́ amọ̀dì ọlọ́run fa àwọn àyọ̀ ni o sẹ́yìn pẹ́ẹ́ni tọ́lọ́ ẹni rí ni yóò tó fẹ́ jáde láyé ọ̀rọ̀ mu nínú àwọn tó ṣerú àdìsí ànẹ́bí kí ni túmọ̀ ká ṣerú àdìsí wọ́n kó àdìsí jọ kò sáfà kẹlẹ́ ìrìn ayé tí ó sọ pé wọn ọmọ tí a ti ń pè ní musnad alimami ahmada ibn hanbal kò sáfà tí ọmọ tí a náà tẹ́lẹ̀ kí wọ́n jẹ́ abánu sinamu tí ọba ma kì í sáfà gbogbo àdìsí buhari muslim gbogbo àdìsí lọ́wọ́ mi gbogbo àdìsí lọ́wọ́ mi náà mọ̀ wọ́n yìí afa tó sí náà sọ̀rọ̀ rẹ̀ yìí àwọn tó ikú ìjẹ́rẹ́ náà wọ́n ti hàn kúrò láti nílí wọ́n yìí tí ìpọ́n ogun ọdún wọn ti dàgbà fa wọ́n wá bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ sí Islam tí wọ́n fi wá di èjì níjọ́ tí ó kú tó wà náà mà aláàfin rashid mọ́t tó sùn síbi tó kú sí níjọ́ náà ọmọ rẹ̀ Abdullahi yìí sọ fún wa pé níjọ́ tí kú fẹ́ pa àbá àwọn òun wọ àbá àwọn fàyídà àwọn àyàdìrò kò fún wọn yàdí kò fún wọn ìṣirò yẹn ni ó wọ́kọ̀rọ̀ bá ti wà á kótó mu yẹ sọ́ọ́lẹ̀ díẹ̀. kọ́lá ẹ̀rù wọlé tó Abdullah ọmọ Abdullah wọn sọ fún pé ìyá abẹ́tì bàbá mi mílíọ̀nù tẹ̀kúrù kí ló ń sọ tẹ̀kúrù láàbà ó bá kẹyà mahada kí n ṣẹlẹ̀ bàbá sẹ́gbọ́n tí Imam Ahlus Sunnah wọ́n jẹ̀rọ àhámẹ́rẹ́ mábàlì sẹ́gbọ́n sì tọ́ ìwọ máa ní ṣèyítọ́nù jẹ́rìí sùn ìdàrásì ṣèyítọ́nù jọ̀kọ́ síwájú ìbáyìí níbi eré ìbẹ́ torí ti máa bẹ̀rẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ sùdánù ẹ̀ palẹ̀ lọ́nà torí pé o ní tó so wa tọ́lọ̀ papọ̀ tẹ́tẹ́lẹ̀ etí ò jí ṣe ìdáni ọ̀rá wọlé ìkú lẹ́rú wọn ò ní mú ṣe pẹ̀lú ẹ̀ tẹ́tẹ́lẹ̀ wọn ò ní mú ṣe pẹ̀lú tẹ́tẹ́lẹ̀ lórí sọ pé làbá rárá kò rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ mẹ́lọ́ wọ́n tó ní mú ṣe pẹ̀lú èsì pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọwọ́ ṣe tánilẹ́tẹ̀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 ọlọ́run ló sábà bí ìṣẹ̀tẹ̀fẹ́sẹ̀ wọ́n fi ẹ̀ tì yìí wọ́n mọ iye tí ń la ọ̀rọ̀ sólùlà wọ́n bá lè tẹ̀lé lọ́wọ́ àtúnyẹsẹ̀ wọ́n kọ́ lè ráńsà wọ́n sábà bí ìwádìí ọ̀la ọgọ́rùn ni ọ̀rọ̀ kú. gbàdúgbò mẹ́jọ asọ̀rọ̀ papọ̀ iná kó o tó kú láyé ó ti mọ ibi tọ́rọ̀ rẹ̀ ó já sí kó o tó kú láyé ó ti mọ kí ni tọ́rọ̀ rẹ̀ ó já sí. àwọn ọmọdé máa ń balẹ̀ láti lọ sẹ̀tánì jòkó sí ní bíorí àbáyé tí wọ́n ń jẹ̀bẹ̀ kó wà lọ́dọ̀ wọn bàlẹ̀ tó fẹ́ kọ́ nínú ìyẹn wọn pẹ̀lú láà bàrẹ̀. òun bẹ́ẹ̀ bàbá ya ìjọba wọn yàn lórí fọ́nà ní ìgbà kú wọn lóde náà wọ́n lọ. kò ní bẹ̀mí àwọn èèyàn yẹn mú gbàdà lọ ẹ̀jẹ̀ sọ fún yín dáadáa ìta amáde abalẹ̀ ní sọ ní sọ ní pẹ̀lú kú kò sí àṣepọ̀ láàrin òun àti ṣètánì tẹ̀tẹ̀lẹ̀ yìí wọ́n yà àyàbá nípa níbi ó tóbi sí i ni wọ́n tó máa ń tú sẹ́yìn àgbẹ̀lẹ̀ tó máa ń tú ní. Hmm? kẹ́tì kàmí ọmọ sẹ́yìn ṣe púpọ̀ ó tún ní mọ́tò gbogbo orí yẹn bá fẹ́ kó ẹ̀kọ́ ní sísè ọgbọ́dọ̀ ọdún òun ni kó fún fẹ́ máa gbà ẹni bá ti gbé lóko ọ̀gbẹ́ yẹn ó ti balẹ̀ bí ara. Ah, نفسه قال فلا إله إلا الله إنك بعيد وقال لا إله إلا الله كان لا يقول يقول لا إله إلا الله يقول يقول لا إله إلا الله لا وين لا إله إلا الله تلك الوقت God will love. Sẹ̀mọ̀tọ́fà. Sẹ̀mọ̀tọ́fà. Ntọ́fà ń dààmú wọn náà, ó lè fà á pọ̀ náà. Hmm? Ọmọ ogun àdúgbò káàkiri, òun kọ́ fà wọ̀. Ọmọ síríìtì síríìtì dọ́mà kọ́ fà wọ̀. Ọ̀dà tí wọ́n ń gbà sí ìrìn ìlú àti àwọn tí wọ́n kọ́ fà wọ̀. Àmọ́ tí bá ń lo àwọn síríìtì yìí, làdá ni wọ́n máa pè wọ́n. yóò mọ̀ sọ fún pé hayya ala salat onípàdé wọ́n tún wá ní hayya ala al-falah ẹ̀rọ àlà onídáhùn ìtọ́fà nù òun náà sọ nǹkan gbàgbé tí a bá tẹ̀lé ńlá ní hayya ala salat sọ́dọ̀ rẹ̀ ìjọba ọ̀rẹ́ kú kọgbà ìyẹ̀bá yìí ìtọ́wọ́ ìjọba olórí náà sọ pé eléyìí náà sọ pé eléyìí náà sọ pé ah two bedroom ọ̀n three bedroom ọ̀n. ìdí wọn náà máa fi jọ kúrẹ́ ní pé rárá kọgbà ẹ̀fẹ̀ one thousand kún àbí tó ṣe bá wọn jà wọn pèrò. àwọn mẹ́ta fún nàmbà yóò pèrò sí ní wọn ìwọ̀n kún ẹ̀ pé ń bá wọn ní kú. wọ́n èmi kò kò lè mú kọ́dà tí wọ́n kọ́ lórí parí ẹ̀ pa. wọ́n bẹ wá ní okúlẹ̀ wọ́n kàn mọ́ ara olé fún owó tí wọ́n nájà owó tí wọ́n ṣe lọ́fíìsì tọ́mọ̀ wíjọ kú ìbádàlá ìyẹn lọ́fẹ́ kú tí wọ́n sọ pé láàrin láàrin lọ́la títí báyìí. kí ni bèrè sìgá. Sìgá. ọ̀rọ̀ púpọ̀ kọjá gbogbo tó bá yẹ àti ìlú gbogbo tó bá yẹ àti ìlú. ìyẹn ló ti fẹ́ kú lórí ẹgbẹ́ mo fẹ́ wọ́n sì bomi fún un ó sì ṣàlùwàlá ó sì bẹ̀rẹ̀ àlásàrì ó sì fẹ́rí kalẹ̀ ya ya kó wá ní ẹ̀sùn mọ̀tìmáyé ní ìlà rọ́bì ìyá. ولكلي في عبادي ولكلي جنة توفيق èwo ni wọ́n ṣe ní gbogbo ìwádìí ọdún mọ́kà mọ́kà o tó bá wọ̀ ní kò mú nìkan ọ̀pẹ o tó bá wọ̀ ní kò mú nìkan ọ̀pẹ o àmì ìdílé rẹ̀ kọ́ yẹ kó mú lẹ́ni tí máa rántí pé ìlọ pàdé wọn lọ fún tí ó wàá sin náà pàdé ikú tí kò wàá dé tí kò farabalẹ̀ tí bá ní yóò sì kò yẹ ní sẹ́sẹ̀. ó sọ fún yín lẹ́ẹ̀kan bá lè jẹ́ mẹ́ta ولن تخرج روح من الجسد حتى يرى مسيره إلى الجنة أو إلى النار ẹ̀mí kan ò ní jáde lára yẹn lọ́jọ́ bá kú ẹ̀mí yẹn ò ní kó lára ẹ̀ àfi kẹ́mi yẹn mọ ní kó máa lọ kẹ́mi ó tó jáde yóò dá lójú má lè lè lọ kẹ́mi ó sì tó jáde yóò dé lójú pé náà lòun ṣe ọlọmọ jẹ mi wọ lọ náà ó jẹ mi wọ lọ àti náà ó túbọ̀ jẹ mi jọ. òun ni pé ẹ̀mí ò ní jáde lára tí ó fi mọ ibi tí اللهم اعز الاسلام والمسلمين واذل الشرك والمشركين ودمر اعداءك اعداء الدين وانصرنا نعم عبادك الموحدين امين يا رب العالمين اللهم اعز نفوسنا تقواها وزكها انت خير من زكاها انت وليها ومولاها ربنا لا تزغ قلوبنا بعد اذ هديتنا وهب لنا من لدنك رحمه انك انت الوهاب اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى انك حميد مجيد وبارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد ويا فوز المستغفرين ويا سعاده التائبين والحمد لله اقيم الصلاه عباد الله